Ire ni mo fẹ́ bàbá lónìí o. Bójúmọ́ ti mọ́ pín mi níre o. Bí mo bá jáde lọ, jẹ́ kí n ranú gbà. Bí mo bá wọlé o, jẹ́ kí n múre bọ̀ wálé. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run mo kí gbogbo yín pé ẹ káàárọ̀ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi ọlọ́run aláàánú yóò rántí rẹ sí rere lónìí ogun tí olóhùn ò ní gbọ́ tó lóhùn ò ní gbà tó yarí pé àfìgbà tóun bá gbọ́ pé wọ́n fi eérú fún eérú rẹ kóun tó padà lẹ́yìn rẹ mo pàṣẹ láàárọ̀ yìí ilẹ̀ kó gbé ogun yẹn mì káyé rẹ kó ní àlàáfíà ẹ̀yin ọlọ́jọ́ bí ẹ kú oríire o eléyìí kò ní jẹ́ àṣemọ́ fún yín ohun gbogbo tí ọkàn yín fẹ́ ní rere tí kò ní pa yín lára ọlọ́run aláàánú kó bẹ̀rẹ̀ sí rọ̀jò ẹ̀ sáyé yín òjò oore tí ogun ìdílé ò lè dá kó máa rọ̀ sáyé yín kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ lórúkọ jésù olúwa wa ìwé ìfihàn orí three ẹsẹ̀ seven ìfihàn orí three ẹsẹ̀ seven bíbélì wípé kọ ìwé yìí sí áńgẹ́lì ìjọ philadelphia pé ẹni mímọ́ àti olóòótọ́ ní ẹni tí kọ́kọ́rọ́ dávid ń bẹ ní ọwọ́ rẹ̀ tí í ṣí ilẹ̀kùn tí ẹnikẹ́ni kò lè tì tí ti ilẹ̀kùn tí ẹnikẹ́ni kò lè ṣí hallelujah ohun tí àárín yẹn sọ fún wa ni pé ọlọ́run ó ní ó ní ilẹ̀kùn ayé wa lọ́wọ́ bíbélì sọ ń bí pé tó bá ṣílẹ̀kùn ẹnikẹ́ni lábẹ́ ọ̀run kò lè tì í tó bá sì ti ilẹ̀kùn kò sí ẹ̀dá tó lè ṣí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi láàárọ̀ ẹ̀ mo fẹ́ kẹ́ gbé ìgbàgbọ́ yín dé lẹ́fù wípé tó bá ń wá nǹkan kankan tó ń kanlẹ̀kùn kan tí kò tí ì ṣí gbà wípé ọlọ́run ò tí ì ṣí ni bí ọlọ́run bá ṣe tán àti ṣí mi ò rí òfin mi ò rí ìlànà mi ò rí àṣà mi ò rí ènìyàn mi ò rí alágbára tó lè tilẹ̀kùn yẹn bí ọlọ́run bá dẹ̀ tilẹ̀kùn mọ́yàn mi rẹ̀ ń tó lè ṣí fara rẹ̀ balẹ̀ fún ọlọ́run jẹ́ kí ọlọ́run máa ṣe atọ́nà àti olùdarí ayé rẹ̀ ẹ gbọ́ mi lónìí má gbé ayé rẹ bí ẹni tí yóò nílò ọlọ́run torí yóò débì kan gbogbo agbára tó o ní gẹ́gẹ́ bí ènìyàn yóò pin ọlọ́run ní òkù and that is why I am appealing to you in the name of our Lord Jesus Christ fi ayé rẹ fún mọ́ ọlọ́run yọ̀ǹda gbogbo rẹ fún gba ẹ̀bùn ọ̀fẹ́ rẹ Jésù Kristi ó sì dá mi lójú pé orí ọ̀fẹ́ ọlọ́run yóò tó fún ayé rẹ níbi tó bá wà ọ̀yà tẹ́wọ́ jẹ́ ń súre ní orúkọ Jésù ọlọ́run tó ń ṣí tí ẹnikẹ́ni ò lè tì òun ni mo pè sórí ayé ẹ lónìí ilẹ̀kùn ire tí èṣù tì kí ọlọ́run ṣì fún ọ ilẹ̀kùn ire yẹn tí ẹ̀ṣẹ̀ tì mọ́ ọ lónìí kí àánú tó torí àgbélébù jésù sọ̀kalẹ̀ kó ṣílẹ̀kùn yẹn fún ọ ilẹ̀kùn tí ègún tì tí májẹ̀mú òdì tì tí ogun lé bàbá rẹ tì tí ogun lé ìyá rẹ kí májẹ̀mú ẹ̀jẹ̀ jésù kó ṣílẹ̀kùn yẹn lónìí oh my god ilẹ̀kùn ìgbéga tí àwọn ajúnilọ níbi iṣẹ́ tì mà ọ́ tí wọ́n láwọn ò ní gbà kó ṣí lónìí mò ń pa àṣẹ gẹ́gẹ́ bí ikọ̀ olódùmarè kí agbára ọlọ́run kó ṣílẹ̀kùn yẹn fún ọ bẹ́ẹ̀ ni yóò rí bó o ṣe ń jáde lónìí lọ pàdé ìrànlọ́wọ́ áńgẹ́lì tó nílò tó fi jójú ọpẹ́ lónìí ọ̀yá kó jíṣẹ́ fún ọ bí olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ dẹ̀ ń bẹ̀ẹ́ lẹ́nu iṣẹ́ rẹ lọ́sẹ̀ yìí ó gba ìròyìn ayọ̀ láti ọ̀dọ̀ ọmọ kí oòrùn ọ̀sẹ̀ yìí tó wọ̀kùn ó gba ìròyìn ayọ̀ gbogbo ohun tó ti fẹ́ gbà láti january tí wọ́n ń fi òní dá ọ̀la fún ọ kọ́sẹ̀ yìí tó parí alágbára lọ́run àti láyé yóò mú wá fún ọ wàá jójú ọpẹ́ wàá rẹ́rìn ayọ̀ yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ ẹ̀yin aláìsàn ọwọ́ ìwòsàn kò kàn yín ó yin ọlọ́run lógo àlàáfíà ní ilẹ̀ yorùbá àlàáfíà ní gbogbo orílẹ̀-èdè nàìjíríà kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ lórúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá láti the african church solution campground àlàáfíà ní fún yín. ire ni mo jí rí ire ayọ̀ lọ́wọ́ olúwa ire àlàáfíà èmi ti rí i. ti rí rẹ̀ gbà.